شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة صفف الله سبحانه eléyìí tí ó tún dá padà sí ìdòkòwò àyè ní èmi ní dáwà kọ̀ǹpánìọ̀ nílùú Abẹ́òkúta gẹ́gẹ́ bí ìpàdé wa ní ìgbò ìparí oṣù èmi ti ṣe ọjọ́ kẹrin oṣù kẹrin oṣù ọ̀bẹ́wò sáàlì ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànlẹ́ ní ogójì ìfìkìrọ̀ èyí tá Ànábì sallallahu alaihi wasallam ń ṣe assalamu alaikum Uh, فلعن الله سبحانه وتعالى عطرة تسواج انه ترى الكبائر حجة الحافظ الذهبي رحمه الله تعالى رحمة واسعة بيتي عدل بيتي عدل بيلين هنا الكبيرة alihadiyata ashirata ìṣẹ̀lẹ̀ ńlá kọkànlá èyí tí wọ́n pè ní aliwa tí wọ́n pè ní aliwa òun ni ìbálò akọ̀tàkọ̀ ọkùnrin àtọkùnrin kí wọ́n máa fẹ́ra wọn. òun ló ń pè ní lewap lewap yìí ẹ̀rí àsọ wa lára kúrò níbẹ̀ torí pé wọ́n jẹ́sẹ̀ ní ńlá kan tó fi pé àwọn ẹni tí wọ́n fọ́ sí ìyá pa yẹn ọlọ́run padà jẹ wọ́n yàtí. lọ́bi yára pé nǹkan tí ọ̀sìnbàbí fẹ́ sọ̀rọ̀ nípa lè wà ìbálò àkọsákọ láì ní máa sọ nípa nàbí láì lọ́wọ́ àlẹ́ ìtọ́lá tó sọ̀rọ̀ èyí tó ti pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pè tán rẹ̀ fún wa nínú àlùkò àná alákọ̀ọ́lé kì í sáàyè kan kì í sáàyè méjì nínú àlùkò àná alákọ̀ọ́lé tọ́lọ́wọ́n ọba ti ń sàlàyé láti lè sọ ní lára nípa ìwà yìí kí àwọn ẹni tí wọ́n kọ́ kórìí jọ̀bọ̀ ìjọ olóògbé ni nàbí láì lọ́sọ̀ alẹ́ sàlátọ̀ sàlá mọ̀lẹ́bí nàbí láì Ibrahim. àsìkò kan náà ni wọ́n wà ló fi já pé àwọn mọ̀lẹ́kà tí wọ́n bá nẹ́bí Ibrahim lálejò níjò ní méjì wọn mú wa dúró dáadáa àti ìjẹniníyà. wọ́n á fún nàbí ilá Ibrahim nírò pé ìyàwó ẹ̀ tí ò bímọ látijọ́ yìí láti jákè ọlọ́run tún fa wọn láti pé kí wọ́n lọ fa ìjọ olóòtú tó ń kórè jọ̀bọ̀ ọlọ́pàá wọn rẹ. kì í sọ̀nà kan kì í sọ̀nà méjì jù bẹ́ẹ̀ lọ nínú àlùkò àná alákọ̀ọ́lé sọ́lọ́mọ ọba ti sọ fún wa nípa nàbí ìlà ìlọ́ọ̀tọ̀ alayhi salatu àti sẹ́ẹ̀lá bíi tí àwọn ìjọ rẹ̀ ṣe lẹ́yìn tí wọ́n ṣẹbọ sọ́lọ́run iṣẹ́ bí burú tó tún ṣe tí ò sẹ́ni tó ti rẹ̀ láyé òun náà ní kí ọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn. ìgbà tí wọ́n á bá ìṣesí wọn yìí lójú ẹ̀ tọ́lọ̀ wọn padà di ìparun. òun ọlọ́run ọba subhanahu wa ta'ala fún wa ní sọ́tù Hud aya eighty two eighty three. قال اني فلما جاء امرنا اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم فلما جاء امرنا جعلنا عاليها ساكنها وامطرنا عليها حجاره من سجين gẹ́gẹ́ bó ti sọ fún wa òun ni kí akọ sákọ kí wọ́n bára wọn ṣe àṣepọ̀ ìbàjẹ́ tó tóbi gbáà ó sì tún jẹ́ ńtọ́ ba ìwà ọmọnìyàn jẹ́ ìyẹn ìwà yìí bákan náà. wọ́n tún jẹ́ nǹkan tí ó kó ìparun bá ọkùnrin. ìpànìyàn ni tọ́já sí nǹkan tó ní ìtumọ̀ nínú ìpànìyàn ni. ó tún jẹ́ ohun tó fa ìparun fáwọn ẹ̀dá nìyẹn. wọ́n sì lè fa ìdójútì àtàlébù. ó lè jẹ́ kí àdámọ́ change àgbájọ lọ ń yẹn ń lọ gbádùn níbi tí ò sí gbádùn àti pé ohun tí ibi tí ò lẹ́tọ̀ òun lè ń lọ sọ pé nǹkan lẹ́tọ̀ yọ màá jásí pé ń tọ̀ nǹkan sọ ọ́ lè mú un lè náà ó bora rẹ̀ sí pẹ̀lú bó ṣe wọ́ra rẹ̀ lọ síbi ẹ̀sẹ̀ bí burú yìí kí wọ́n máa kó yẹ̀fẹ̀rẹ̀ bá a tó fi jásí pọ́kùnrin lòun wò fún wọn máa fẹ́ dípò obìnrin ẹni tí bá ń fi rú ẹ̀sẹ̀ yìí ṣe àkọ́ wà nàìjíríà náà dáadáa táwọn kan ṣe ọkùnrin àtọkùnrin wọn bá ń fẹ́ra wọn. ẹni tó bá ń ṣeré ẹ̀sẹ̀ yìí kò ní sálẹ̀ má máa rẹ̀ ní ojú rẹ̀ yẹpẹrẹ tí ó fi kú tàbí tí ó fi túbá túbá tó tọ́ ni o. ọkàn rẹ̀ ọ̀sẹ̀ wa máa ní ìmọ́lẹ̀ ojú rẹ̀ wọ́n máa kílíà àtẹ̀gbẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì lábòsí ni wọ́n ọkùnrin tí wọ́n jọ ń ṣèrà nìyẹn. ẹ̀rí nítorí pé wọ́n lọ ṣe ìṣesí tó burú bẹ́ẹ̀ fáwọn ẹranko ní ọ̀yọ́ nù sí. tí ìbá ṣe kó kọ ewúrẹ́ àtọ́fẹ́ ewúrẹ́ bá ń ṣe nípa wọn ò lè sọ pé àwọn máa ṣe ìbálò ara wọn lórúkọ ìgbà ló fi wá já sí wípé ìgbà ń lọ gẹ̀gẹ́ ni o ló fi já sí pé ńgbà tí jíya rẹ fẹ́ wá báyìí ẹ̀ṣẹ̀ tó burú ni ọwọ́ á jẹ́ àádọ́mọ ọ̀kúrúbá àádọ́mọ mi ní ọ̀kúrúbá ti zìnà ìyá rẹ ju ìyá àgbèrè lọ. ibi tẹ́tẹ̀ yẹn burú dé ewúrẹ́ la ní ọ̀gbà wọlé ẹ̀yàn ewúrẹ́. ebi àwọn orúkọ gan lásán ẹ̀rì papọ̀ ẹran ni wọ́n máa wá ẹni máa rí òkọ ẹran kó ṣe pé òkọ ẹran náà ni wọ́n máa wá tí wọ́n bá yà máa jà sí obìnrin kan ló kù yíya rẹ̀ ní ọwọ́ abáyé ah ìyá tó nínú àlàyé nínú ìjìyà rẹ̀ ẹni tó bá ṣe irú ìwà pálapàla yìí. Ààrẹ olọ́lọ́wọ́ ọba àlejò aláwọ̀ sọ báyìí fún ẹgbẹ́ fàlámà já àmúrúnà nígbà tá a fẹ́ wá dé àsìkò tá a jẹ wọ́n yàtọ̀ tó ẹ̀sìn wọ́n pálapàla tẹ̀ ń sè jàánà àlíyàhà sàfìlàhà. òkè ìyẹn ni pé òkè asọ́dìlẹ́lẹ́. ọlọ́run yílẹ̀ kó bọ̀ wọ́n ni ẹ̀rìbọ́ lágbára ẹ̀rìbọ́ bíi kí wọ́n po sìmẹ́ǹtì lókè wọ́n á dá lóyún lórí. wà àmútọ́rìnà àléhìm hijaratan min ọlọ́run ní àwa rọ̀jò péyìn ẹrọ̀fọ̀ tí wọ́n ti sè tó fi wá dà gẹ́gẹ́ bí bíríkì irú òjò yẹn ni wọ́n rọ̀ pa wọ́n ni wọ́n rọ̀ pa wọ́n ń bá wọn ní sísẹ̀ ń tẹ̀lé ni musa wà màtà ní àyíǹda rọ̀bíkà tí wọ́n ti sàmì sí. kìí ṣe fún òkúta tí ń bẹ táwọn rí láyé yìí wọ́n ti sàmì sókúta yẹn. ẹ̀rí ọlọ́run ló ti tọ́jú rẹ̀ pamọ́ fáwọn ni wọ́n ní ìyá rẹ̀ fọlọ́run ni wọ́n mọ̀ híyàmínà zọ́ọ̀lì mí nàbí báyìí. sókúta yẹn ọ̀sán jábọ́ báyìí èdè àwọn alábòsí yẹn ni ó sì àwọn ìjọ lù ni wọ́n ń kórè jọ. lẹ́yìn ọ̀pẹ́ ń jọ sí àṣírí wọn tún wá sí tí wọ́n tún wá gbà wọn pápátá òun ni ìgbà tí àwọn àlejò ta wíyàn tó wá bá nẹ́bẹ̀ lọ́sọ̀ àlè sọ́làdọ̀ sàlámù àwọn ọmọlá ìkà wọ́n ti bẹ́ẹ̀ yẹn ni wọ́n ìgbà táwọn tún wá wá wọ́n tún wá tẹ́wàtẹ́wà. ọ̀pọ̀lọpọ̀ ọba sùhánù ọ̀tá aládé sọ fún ansáàtù tahrim lọ́rọ́dà lọ́hù mẹ́sàlán lèlẹ́dí na káfàrú mura àtàlóòfin àbí mura àtàlóòfin wà mura àtàlóòfò ọlọ́run fi àpẹẹrẹ lẹ̀ nípa àwọn aláìní gbàgbọ́ ìyàwó ànábì lọ́ọ̀fù àti ìyàwó ànábì lọ́ọ̀fù káàdínẹ̀ta táàtà àbìdẹ́yìn ní min ibadina sọ̀rọ̀ ní hàì àwọn méjèèjì wà lábẹ́ ẹrú wa tí wọ́n jẹ́ nire pàṣánà sáwùwọ̀ wọ́n wá jàǹbá wọn. ìyáàna tí wọ́n ṣe àwọn àfáwà jóyè wa pé kìí tẹ̀sí ìyáàna tó fi ìsagbèrè. nígbà yà wọ́n jẹ́ àwọn àmì ẹ̀rí ọlọ́run wọ́n tún wá ń lọ sí ara wọn fún ọkùnrin míì pé kọ́ máa fi ọwọ́ kàn yìí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n jàǹbá wọn nínú ẹ̀sìn nínú ẹ̀sìn ọlọ́run ìyàwó ànábì Nuhu alayhi salatu wassalam wọ́n ní wọ́n ń pèsè ní wálé hà wọ́n ń pèsè ní wálé bà kíkọ́ náà wọ́n ń jẹ́ ẹ̀gbá wa mi pè ní wálé hà àti wálé hà ẹ̀rí pé kọ́ ni ọ̀dá àwọn ìyàwó àwọn ànábì ọlọ́run méjèèjì tó wọ́n jàǹbá wọn ọ̀bá wọn tẹ̀lé wọn nù lànà ìlànà ẹ̀sìn ni pé kí ọkùnrin fẹ́ obìnrin ìyàwó ànábì lóko nínú ìwọ tó ń ti ń lu ara àṣì ọkùnrin ti ń fẹ́ra wọn ẹ̀mẹ́ làwọn máa fẹ́ra wọn. ọwọ́ adigun gbà táwọn mọ̀láyé kadé wọ́n bá tún fẹ́ ṣèṣe wọn. ọlọ́run ní fọ̀tọ̀mọ́sílẹ̀ ààyò nẹ̀ wọ́n wọlé báyìí bọ́lọ́run ṣe gbojú wọn ọ̀kẹ́ rí nẹ̀ mọ́ni. <laughs> wọn rí nà wọn. ọlọ́run wa ní kánẹ́bì ló tọ́ jáde àtàwọn tó bá gbàgbọ́ wọn ò ní gbọ́dọ̀ gbójú wẹ̀yìn. ọ̀hún àtẹnu gbójú wẹ̀yìn ìdìyàwó rẹ̀ lọ káàní tí mi lùkọ́ bìíní òun náà wà ní ẹjọ́ parí. lọ́wọ́ ara wọn ni. ẹni ìgbọ́ ohun táwọn kiri ó máa ń kanú síra wọn ìyẹn sọ̀rọ̀ ọlọ́run ìsọkúsọ ni o. wọ́n sọkúsọ làwọn kiri o àwọn ní wọn náà lẹ́bi lóṣù pé ńgbà tí ó mú àwọn ọmọ ẹ̀ wọ́n bá ń kí ọmọ lẹ̀ nígbà tí wọ́n pẹ̀lú wọn ká lẹ́bi ọlọ́ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ àrídì ràṣìmọ̀ ọlọ́ omi láti ẹ̀kọ́ ìṣàkìṣàdá ìmọ̀ràn ìnáwó ńlá èso. bí ahàlẹ̀ lè sàrà rẹ̀ má sì máa tẹnu bọ́lẹ̀ láti máa bú àwọn ẹni eré tó ti lọ àwọn àtàbí ọ̀rọ̀ àwọn ẹni yẹn nìyí wọn ò ní àpèjẹ kùtẹ̀ sàrà ìfẹ́ ọ̀nà máa ń kà nù báyìbùlù náà ní lóòtù ẹ wọ ọ̀daràn yóò kẹ́ ló ń bá àwọn ọmọ ọmọge mẹ́ta ló bá àwọn kẹrẹ̀kẹ́ ní òun àrẹ́bí ló sùn síbẹ̀ náà wọ́n ti yé nǹkan tó ń sọ fáwọn èèyàn ni pé àwọn ọmọ mi ni àwọn ọmọbìnrin mi ìyẹn ni pé àwọn ẹni tí mo ti sẹ́ẹ̀sì fún tó ti yé àtàwọn ọmọbìnrin náà ti mo fi ẹsẹ̀ wọn ẹ má fọ ọkùnrin náà lọ́wọ́ ọ̀gá ìyàtọ̀ náà wọn á fi jẹ wọn nìyẹn. ìwà nígbà tí òkúta yẹn dé òun náà látọ̀ yẹn òkúta ẹ̀rọ̀ pọ̀ tó ti yí pé wọ́n ti ṣe é wọ́n ti tà gẹ́gẹ́ bíi bíríkì. mọ̀jọ́ ṣé wá ní sísẹ̀ tẹ̀lé kéde gbọ́n mi ọkọ̀ àwọn ọ̀dọ́ àwọn ti sá lọ nìkan ó ní ìtòdí léraléra ni mọ̀ká wà bàtà ní ìlà ọ̀gbìnkà ní wọn tá a ti sàmì sí lọ́dọ̀ àtẹ̀dá rẹ̀ kálọ́dù ọ̀mọ́ ní àbílẹ̀ sọ́ọ̀lì nínú bíbá yìí òṣìṣẹ́ sáwọn alábòsí gbogbo àwọn ẹni tí wọ́n wù àti wáyé pátá lòkúta síbẹ̀ láti rí wípé ọjọ́ kìí sọjọ́ gbogbo ọjọ́ tá a bá ti lò pẹ̀lú tẹ̀lé tọ́lọ́wọ́ ọjọ́ dáadáa ọjọ́ tó yẹ bá lò pẹ̀lú ìyàpọ̀ ọlọ́wọ́ ọjọ́ bí burú ni ọjọ́ ọjọ́ búburú fún àwọn tó ń ṣe ìkórìíjọ ọ̀kan níjọ yẹn ọjọ́ ọ̀la lọ́dẹ̀ jẹ́ fàtẹ́lẹ̀ lọ́sọ̀ àtàwọn tó gbàgbọ́ orí bẹ́ẹ̀ èké làwọn àfáà yìí ni wọ́n máa ń kírun àlàrò tí wọ́n máa ń ṣe lábẹ́kù dáadáa ọlọ́run tèmi náà lè tẹ̀ tètè dáhùn ẹ̀fẹ̀ mọ ohun tí ń jẹ́lẹ̀. torí mi ò lérò pé ilé ọba ilé ọba ilé ẹ mọ́sálásí ṣe ó súnmọ́ ilé ọba níbí ìwà ìwẹ̀. Nú àní mọ́sálásí ìlú gbọ̀gbà lérò central Uh-uh, gbogbo ọpọlọpọ àwọn ilé ọba ilẹ̀ Yorùbá central mosque ẹgbẹ́ ilé ọba ní mambos ẹtìkẹ́tì ní sọ ọ́dẹ̀ ní gọ́rọ̀t ní pàtàkì rẹ̀ ní wípé àwọn. babaláwo máa ń lọ da fáfọ́ba lọ́dọọdún tí wọ́n wo kọ̀ọ̀kan ẹni ọ̀sẹ̀lẹ̀ lọ́dún kan wọ́n sọ fún so àwọn àfáà oní àwọn àfáà lẹ́bọ̀lógún àwọn náà wá sọ pé àwọn náà ní nǹkan bẹ́ẹ̀ wọ́n ráyè lọ́dọ̀ ọba àwọn náà ní nǹkan táwọn náà lè wò wọ́n á ní ọ̀dà ẹ máa tíra lọ́dọọdún. òní wọn máa ń lọ gbọ́n ní eh, ìjọ kejì káyókáyó ẹ̀dígẹ́tì eh, ṣé wọ́n ń ṣe lẹ́gbàá ni wọ́n ti fi rí wọn ọ̀dàdé ni ẹ̀gbá yàtọ̀ ń dòdò ọ̀bẹ ẹ̀dígẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ tó nínú àwọn yẹ́mẹ̀yẹ́mẹ́ míì tó ń tún àmà ń ṣe wọ́n tún pè kẹ́lá lálùbá kọ́kọ́rọ́ wọ́n ní àlọ́lùbá tó bá kẹ́yìn nù sùn sáfàrù wípé ìgbà yẹn ọlọ́run pa gbogbo àwọn tó yapa sáàmẹ́bí ọlọ́run ọba rẹ àwọn wàá fẹ́ kípa wọn jẹ́ káwọn wọn àlọ́ yẹn nẹ́fìlà nẹ́fìlà tí ò ní ẹ̀rí wọn lọ yẹn wọn ń pè ní àlàgbà kọ́kọ́rọ́ pé kí sùtà má fi bá wọn. èmi wá ń sọ pé gbogbo ọjọ́ tá a bá lò pẹ̀lú tẹ̀lé tọ́lọ́wọ́ ọjọ́ dáadáa ni ọjọ́ tí yẹn bá lò pẹ̀lú ìyàtọ̀ ọlọ́run ọjọ́ bíburú ni ọjọ́ bíburú lọ́jọ́ fáwọn alòfin àwọn tí wọ́n ń kórì jọ̀bọ̀ ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ní ó sì jọjọ rere fáwọn tí wọ́n tẹ̀lé àdáde lọ́tọ̀ àlẹ́sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ àfi fáwọn jẹ́ tí wọ́n ń jọyàn ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ sọ iṣẹ́ bí burú ni ọlọ́run ní wọ́n máa ń yíra mìíràn dọ́ọ̀lì mìíràn bíbá ìyá yẹn òkúta ta ní rẹ́bọ́ láti sánà yẹn tó ti di bíríkì bí kí wọ́n po yọyọ sìmẹ́ǹtì papọ̀ yẹn tí wọ́n yẹ ẹ lù wọ́n kò jìnnà sáwọn alábòsí gbogbo àwọn tó ń ṣe pálapàla yẹn lòkúta yẹn bá. wọ́n ní nítorí eléyìí ni ànẹ́bí sallallahu alaihi wasallam ń sọ báyìí pé. tọ́ wọ́n lè ti sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ń sọ pé ohun tí mò ń bẹ̀rù lè jọ mi lórí jù òun ni amẹ́lì kọ́ mi lò ìmáa ṣe ìṣe tí àwọn ọ̀jọ́ lóòtú ṣe tọ́lọ́run fi pa wọ́n rẹ̀ ọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn nídìí ìyàgbẹ́ ìṣekúṣe bàjẹ́ gbà ní. àti ìpè sábìsì sọlá ń tún fẹ́ ibi ibi dandan ọlọ́nkọ́ máa jẹ́ ti ẹni tó bá ṣe irúgbìn táwọn ọjọ́ olóòtú ṣe ọkùnrin àtọkùnrin ti ń fẹ́ra wọn ẹ̀ẹ̀mẹta ló sì pè yẹn ẹ̀sùn mọ̀ pé ègbà mẹ́bì kíákíá ni o gbàdúrà rẹ̀ náà ti jẹ́ kánmẹ́kánmẹ́. gbogbo àwọn kan bẹ tí wọ́n ti ṣépè ṣépè jẹ́ tiwọn látẹnu ànábì sallallahu alaihi wasallam ìpéjà wọn. àwọn èèyàn kan àtẹkàn àtẹnu àwọn ọkùnrin ìpéjà wọn. àti àwọn ọ̀daràn tí wọ́n lọ pa àlùkùrọ̀ tí wọ́n jẹ́ sàbàrún ìpéjà wọn ọ̀pọ̀ àwọn ti bẹ́ẹ̀rù márùn náà àwọn alálùkùrá ni wọ́n ti pa wọ́n ọ̀dọ́ bẹ̀ ni wọ́n. ìgbéjà ọ̀ ẹ̀ kó di di jọ́nà ẹ̀dógún láti sọ̀sọ́ láti wọ̀n wọn lépè tọ́ba ti káṣù bàtà ọ̀wọ́n wọn ní èpè ọ̀. tó nípa bẹ́ẹ̀ òtítọ́ ọlọ́run ṣépè fún ẹni tí bá ń ṣe ohun táwọn ọ̀jọ́ olóòtú ń ṣe yẹn mẹ́ta lọ́sọ pé ibi dandan ọlọ́run kọ́ máa jẹ tiwọn. ẹ̀rí ìwọ̀n káfí ni pé ìwà bíi burú níwà yẹn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní man wajadtumuhu. nítorí pé ìwà bíi burú náà kí mo sọ mọ́lẹ́rìn kó mi ọ̀gbá wọlé ọ̀yanilẹ́nu bọ́ mi yẹn ti wọlé bá ń wo àwọn ewúrẹ́ bẹ́ẹ̀ ní ládùúgbò àgùntàn yìí ẹ máa wò pé ah, níbo nìdí ìyàgbẹ́ wọn níbo nìdí tó ti ń bí àbùkátà lọ́kọ̀láyà ni ẹ wò pé kó jìnnà síra ọlọ́ọ̀hìn wọ́n sì mọ̀nà onígbé lọ sí ìyàgbẹ́ láyé kójú obìnrin ni débi pé àná ọmọ ọkùnrin yẹn wà lọ pé ti ìyàgbẹ́ ló wọlé tó tí wáyé gan kódà ó ju tàgbèrè lọ náà ìwọ bá àwọn làǹdẹ́bí máa ń wọn jáde tó mú ẹni tẹ́ ẹ bá rí tí ń ṣe ìṣe táwọn àjọ olóòtú ṣe níjọ ní tọkùnrin àtọkùnrin ń fẹ́ra wọn sẹ́yìn sì ń lò fi ẹ̀sìn èrè pẹ́kẹ̀ kí ẹnìkan mú ládùúgbò yín o fẹ́gẹ́tì pé ń kórìíjọ bọ̀ sọ̀rọ̀ pé tọ́wọ́ bá ṣe lábẹ́ ìjọba àwọn aláṣẹ wa ní nàìjíríà tí wọ́n bá kí ẹ mú wọn á jẹ níyàwó sọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú jìyà apá yẹn ká jẹ́ yẹn níyà gan kódà yẹ ìdórí pé yẹn parọ́ sinimá yẹn ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ògbé eléyìí pátá ìjìyà rẹ̀ ọ̀dọ̀ wọ́n ta ni ọ̀dọ̀ wọ́n aláṣẹ àbí ẹni táláṣẹ bá bu agbára fún fáyìn pé ìmọ̀ọ́mù ìlú yín aláṣẹ bu agbára fún pé ó lè pa ẹni tó bá pààyàn aláṣẹ náà lọ́pàá ìmọ̀ọ́mù ìlú yín aláṣẹ gbogbo gbogbo agbára fún ìgbẹ́ tó bá kórìí jọ̀bọ̀ mo lè pa wọ́n iṣẹ́ rí adìní ká pa wọ́n aláṣẹ náà lọ pa wọ́n yìí ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ yín rẹ́ni tí ń kórìí jọ̀bọ̀ lẹ́yìn kùn lélẹ́ yín kí ni àwọn òpin síyẹn lè fọkàn gbà. ìdí pípa náà kúkú ni tẹ́lẹ̀ lótìtọ́ lódòdó ẹni tó fi ọkọ̀ gbá yìí ọlẹ́kọ̀ọ́ sí kókò. ṣùgbọ́n ìyàtọ̀ jẹun nìyá pé ọ̀tẹ̀lẹ̀ aláṣẹ. jàmá kí ni ìdájọ́ ẹni tó gbá yẹn yẹn ọ̀pá ni kí láwọn fi fún un ṣẹ̀ríyà ẹ̀ pa ẹ̀ wá ní òun o. torí inú májèwọ̀n ẹni tó pa yẹn tá a fẹ́ pa yóò jáde pé ẹni tó pa yẹn dámòhò màtó a kò gbọdọ̀ pa ẹni yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tó ń pa yẹn ẹni tó ṣe pé ẹ̀sìn wa kí ọ bẹ́ẹ̀ pa tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ tí òun pa ó fi hàn yí pé àwọn aláṣẹ ọ̀padà wo kíní ìjìyà nílá mi tó tóbi tí wọ́n ṣe kíni o tí wọ́n wà fún nítorí pé ẹni tó pa gbogbo dáhùn à ọ̀rọ̀ ni ò sí ìpínlẹ̀ rárá wọ́n ti kílẹ̀ adìẹ. sọ nítorí kókó ìjọbọ inú sàn bí òun bó ṣe ń gbọ́wọ́ lẹ́kítọ̀ tá a sọ ìgbà inú bí àkókò méjì sẹ́ǹsì náà wọ́n lọ fẹ́ ọkùnrin táwọn obìnrin pọ̀ tó báyìí. ẹlòmíì bẹ́ẹ̀ lè máa fẹ́ àwọn ọlọ́dọọdún ibi tí wọ́n pọ̀ dé ń sìn. ọkùnrin wa lòun náà fẹ́ inú lè bí ẹlòmíì pé òun ó sùn ọkàn sọ bíi kan tó ti mọ̀ pé ní máa ń tọ̀ kọjá tó bá ṣe kíní báyìí yóò gbé kíní tá a máa ń fà dodo rẹ̀ tútù ẹtikẹ́ tá a fẹ́ ìdodo rẹ̀ tẹ́ ń pọ̀rọ̀ rẹ̀ báyìí tó fà sí tù ó gbé e kọjá ni. lójú lù tí wọ́n bá mu kì í ṣe pé wọ́n pa ṣùgbọ́n ìjọba ó wá ìyá míì láti fi jẹ́ ìjọba yìí because ẹnìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀jẹ̀ rèé sẹ̀jẹ̀ tí wọ́n sọ ẹni tó yẹ kí wọ́n pa ni tọ́ba ṣe pé nbí wọ́n ti ń lo ṣẹ̀rí àláwà tọ́rọ̀ yẹn ti ń kí adéẹ̀jẹ̀ rẹ̀ nítorí ìwà bíi burú yẹn torí àwọn ẹni tí wọ́n ń kórè jọ̀bọ̀ wọ́n fẹ́ pa ìran ẹ̀dá nìyẹn wọ́n fẹ́ pa rẹ̀ ṣé gbogbo àwọn orílẹ̀-èdè bá ti gbá wọlé wọ́n ti gbá wọlé láwọn orílẹ̀-èdè kan ẹ̀rì pa ní pọ̀ sí mọ́. tí yẹn bá ń fẹ́ ìdí ìyàgbẹ́ ọmọ òwúrọ̀ ọmọ máa jáde ìyàgbẹ́ ọmọ lè jáde mẹ́ẹ̀ àwọn èèyàn kan máa wáyé máa kú nǹkan máa fi kú gbogbo ìgbà bẹ́ẹ̀ dẹ̀ ni a sì máa pọ̀ lọ báyìí ní títí tí ó fi ọba dẹ̀dà tí ó fi palẹ̀ ayé tó nípa bẹ́ẹ̀ ni tí ó ń ṣe ìṣe ìjọlò fákòtò lè fa àyínlá wọn ni mo fọ ọ lábẹ ẹpa ẹni tó ṣe subject wọn ni mo fọ ọ lábẹ àti object náà àmì tètè ẹpa ẹni tó ṣe àtẹnudá ṣe fún ẹpa àwọn méjèèjì ẹni bí wọn bí wọn ti lò ní ẹsẹ ẹ má gbàgbé o nǹkan pé wọn ni wàá bu ẹnìkan tó ṣe lọ́wọ́ àwọn òpè sọ yẹ kó wà nílẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ẹ́dì ọ̀bá wa yẹ kó wà nílẹ̀ kì í ṣe wọ́n lọ́pa aláṣẹ lọ́gbọ́dọ̀ ṣe kí ni o lọ́gbọ́dọ̀ pa. afáwọn abdullahi ibn abdulhasan ọ̀dí ọlọ́run ti sọ̀rọ̀ àdúgbò wọn. wọ́n fẹ́ sàlàyé fún wa ibi tẹ́nu àwọn olùmọ̀ kò sí ìyẹn pé a pa àbọ̀bù láti fẹ́ pa. ẹni gbogbo àwọn olùmọ̀ kò sí pàápàá pa náà torí hadith yẹn lálàáfíà àbí dàúdù gbé jáde nínú súnánù àti tìrìmìtì àti bìmájà tó tó wà ní mọ́tò ní mọ́mọ́ àtàjọ àkíbà ọlọ́wà. àmọ́ pàápàá kórè ní ọ̀pọ̀ ni ṣùgbọ́n bò láti máa pa ibi tí àwọn olùmọ̀ ti ń yára wọn níwọ̀n gẹ́gẹ́ nìyẹn. bíbò láti pa ẹ̀rí àrínú ọdún ọ̀la ẹ̀ ló kò parí àrínú tọ́jà ju lù ába ju mọ́lẹ̀ láti rẹ̀ yóò bá fúkà. ẹ̀dẹ́ ọwọ́ àánú ọjọ́ lẹ́yìn ọjà náà sùn èèyàn ó wuyì ni. ọmọ mo fi rẹ̀ níbi kí ló máa bíyà rẹ̀ ti á lè ló báyìí à lórí ìpalapala gbáà nínú ẹgbẹ́ lọ́bì rìn nílùú láwùjọ ọlọ́run lè fa àwùjọ yẹn rẹ o pẹ̀lú náà tó dáa náà bá tètè pa àwọn tí ń ṣe yóò máa jẹ́ àtúnṣe fún gbogbo ẹ̀dá mi yóò sì tún lè jẹ́ ìmáyà ìdáàbòbò àwọn ọ̀daràn kí wọ́n fi lè má máa pẹ́ láyé níbi ìwà àbàjẹ́ yìí tí àwọn akẹ́kọ̀ọ́ bá pẹ́ láyé àwọn èèyàn tún máa jogún wọn wọ́n máa kọ́ sí wọn ìbàjẹ́ máa wá pọ̀ lórí ilẹ̀ sí. Abdullahi bin Abbas ọ̀dẹ̀ ọlọ́run tẹ́lẹ̀ àníkúmọ̀ nínú àwọn ẹni tí wọ́n sọ bá ti jẹ nìyẹn yá wọ́n ní yóò ń gbọ́rọ̀ káàkiri dìnnà èrùn fìlìkọ́ọ̀lì ká lọ wo ilé tó bá ga gogoro jù nílùú wa. wọ́n lè ká máa ń pariwo òkè olúmọ́ni kì í ṣe fọ́gà pípọ̀ náà àwọn òkè ní ìpọ̀ tó ga jù lọ rẹ̀ tẹ́lẹ̀. wọ́n gbà tó fi kókè òkè olúmọ́ lọ́dà jù ní ẹ̀gbá lọ́dọ̀ yìí nígbà ẹ̀ mú lórí òkè yìí lẹ́sìn lọ júlẹ̀ tẹ́ bá lo ìṣẹ̀lẹ̀ à. tọ́ba tí wàá jù mọ́lẹ̀ tán àtúnlẹ̀ ọ̀nà yóò ti bá wọn bí ṣe já rọ̀ wọn àkókò tẹ́lẹ̀ tí wọ́n ti ti fáwọn ọ̀dọ́ lóòótọ́ ní òní wọn máa gba ní òkú. àti pé gbogbo àwọn mùsùlùmí lẹ́nu wọn kò wípé ìkórìjọbọ mínẹ̀lì kábà ni ọ inú ẹ̀ṣẹ̀ nílá èyí tí ọba adẹ́dá ti lé wọn ọlọ́run ọba adẹ́dá sọ fún wa sọ́tò ṣọ̀ àárọ̀ àyà one sixty five to one sixty six. أتأتون بكرانا من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم Ọlọ́run ní àtàtúndà zùkọ́rọ́ rẹ̀ ọkùnrin lẹ́yìn ọmọ afẹ́ mìíràn làálà mi nínú gbogbo ayé yìí bómi ìdè pọ̀ jù. Wọ̀tàkàrú ni ọmọ kálàkọ̀ ẹlẹ́tùmọ̀rọ̀ gbogbo. Ẹ wá máa fi sílẹ̀ ìwọ́n tọ́lọ́run fẹ̀ yín pé ká ẹ fẹ́. nínú àbíwájú fún náà àwọn ìyàwó yín bàdà à ń tún kọ́ òun àdú olùkọjá àlàmà ni ẹ kú nínú ẹ sọkọ sínú haram ìtumọ̀ àdó nìyẹn. ọlọ́run bá alẹ́ kẹlá fún sọ nípa nẹ́bí ló sọ la la ونجيناهم والقرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء Ọlọ́run ní sẹ́rà nàbì ló anìkọ́jà nàbì ó nímọ̀ ọlọ́gbọ́n ọmọ ìdájọ́ ẹ̀. Ìgbà tó di pé ìyá dé òun ọ̀bá wọn ti pálapàla ó sì pààrọ̀ ẹ̀ láti ẹ̀kọ́ má sí wọn ọ̀gbọ́. Ìgbà tí ìyá dé alànàbì ló sọ àlè sọ́lá àbọ̀ sọ́lá nínú nílùú kéréje yẹn ìlú yẹn ni wọ́n ń pè ní kadó kadó òun ló ń pè lú yẹn ẹ̀rì àwọn aráàlú yẹn la wọ́n máa ń ṣe bàjẹ́ sọ́lọ́mọ ọba àlejò aláṣọyàn ọkùnrin ló ń fẹ́ sí wọn níbi ìdí ìyàgbẹ́ ẹ̀rì ìwà burúkú tó ń wù nìyẹn wọ́n tún sáwọn bàjẹ́ mi o ìyẹn tún wà ń mi o ẹ̀kọ́ àwọn náà wọ́n máa ń fi ẹran kẹra wọn sọ́nà ẹ̀sìn àwọn kẹ́tọ́ máa ń fi ẹran kẹra wọn àwọn ni wọ́n wá dárùn kẹrẹ́ ni nínú wà burúkú tó máa wù ní pé tí wọ́n bá ya tó báyìí ẹnì pẹ́lú ní wọ́n bá ya tó àbọ̀ kó ń fa jẹnẹrétọ̀ nínú wà burúkú tó máa wù yẹn wọ́n máa ń tìbàjẹ́ gan ẹ̀mọ̀ yẹn mẹ́kọ̀ jù wọn lọ ẹnì pẹ́lú ní wọ́n bá ya tó àbí ń fa jẹnẹrétọ̀ à ìkẹ́ ń tiẹ̀ ni òtún amẹ́rì bọ̀ ya pé wáyà ẹ̀mí sọ́lọ́ọ̀ àlàáfíà ni ẹni tí ò sún bẹ lọ sí ẹlẹ́ ló fi àbá sọ pa wá. wọn lè jẹ iná àìsí ajá òkùnrin wà lọ. àwọn tó fi ẹni jẹun ní sí ńláka. ojú ọjọ́ ló fi ọba ìyàwó rẹ̀ jẹun ni ìmọ̀ yẹ kọ́ ọba ìyàwó rẹ̀ jẹun lọ́wọ́ kọ́ yẹ kọ́ máa mú tọ́ ìyàwó rẹ̀. àwọn ènìyàn ńláka láì ní tó ń bu ọkà ńláka ní ń bu ọkà ńláka. ẹ ọ̀pẹ òróró tọ́ rẹ̀ kọ́ máa dà sínú àmàlà yẹn. ẹni tí èsì ìyàwó yẹn mí yẹn lè kọ̀ mẹ́tọ́ jẹ́ ìyàwó rẹ̀ ẹjọ́ máa mú sọ ara yín ìbọn tó lùfẹ́ rẹ̀ tó ìwà pálapàla òun ni pé àwọn àyà tó parẹ́ ni ó sọ àwọn bu ẹ̀rín kàkàkàkàkàkà òdúpẹ́ fọlọ́ òdúpọ̀ ya tó parí à àwọn èdè ẹdúpẹ́ fọlọ́ wọn tún máa rẹ́rìn ni wọ́n wá sí rẹ̀ ẹ̀rí òsìlì ti sọ́ọ́rì nínú ìbàdí orí ti tọ́ ń ṣe nìyẹn tọ́lọ́ọ̀ ni àwa nínú ẹ̀kọ́rì àti lẹ́sí káàdì àti káàmọ́ ní kàlá yìí. nílùú bá ń bí wọ́n ti bàjẹ́ yìí wọ́n fẹ́ràn kẹ́ra wọn wọ́n yà tó para wọn ó bu ẹ̀ ọkùnrin àtọkùnrin tó ń fẹ́ra wọn. ọlọ́run ní iná ọ̀mùkánù ọmọ sọ̀tìn fásitì ìjọ bí burú ni wọ́n kódà kò kí ni wọ́n kò kí ni wọ́n sátúlà ń bẹ́yà àyà seventy four. nínú àwọn àhàdé ìdí mi ìta nídìí káta torí mọ̀ ọ́dún wọn àdéhùn ìtàkà nínú àwọn àhàdíìsì mi tó ń lẹ́jọ́ tó ẹ̀yìn fún jíjà sí nǹkan tá a fẹ́ fìyàn náà sí wọn ní kí obìnrin àti obìnrin fi ń fẹ́ra wọn ìgbésì náà ni tí wọn náà jẹ kí wọn dá fìyàn náà nínú àwọn àhàdíìsì nínú àwọn àhàdíìsì mi tó tún wá àwọn náà ni àdéhùn ìṣẹ̀lẹ̀ náà ti jẹ́ àdéhùn ìtọ́lẹ̀ sọ̀tọ̀ ń pa àwọn mẹ́rin àtẹ̀ǹsà àwọn àlàyé yẹn kó fi yé wa òbí inú wọn máa wà nínú ìbínú ọlọ́run láàárọ̀ nírọ̀lẹ́ ọjà àpọ̀sínú àwọn tí wọ́n ọkùnrin tí ń fara jó ní àtòbìnrin tí ń sin ọkùnrin jẹ àti ẹni tí ń fẹ́ràn ń fẹ́ràn ẹ̀wọ̀n wọn àwọn kan fẹ́ fẹ́ máa fẹ́ bàbá ti pé yóò sì mú rẹ̀ yóò mú gbá àtọkùnrin tí ń ẹ̀wọ̀n ọ̀gbìn ń pọ̀ káàkiri ẹ̀wọ̀n yẹn gbogbo àwọn àhàdìsì yẹn àwọn àdìsì tí ń jẹ́ ọ̀la láàfíà ni ṣùgbọ́n wàá lọ bí náà wọ́n ní ọ̀la láàfíà ni wọ́n wá fi máa lọ fẹ́ràn àbọ̀kùnrin àtọkùnrin wọ́n máa fẹ́ra wọn láti sọ di àti ń bẹ fún ọkùnrin àtọkùnrin tí ń fẹ́ra wọn. nínú àwọn àhàdìsì èyí tó ṣe gbogbo ajúmọ̀ tó ní ọ̀la láàfíà àwọn àhàdìsì àwọn ẹni méje tí wọ́n ní ọlọ́run ní wò wọ́n ń jọ síbi àlùfẹ́ àwọn kò ní fọ̀ wọ́n mọ́ á ní wọ́n máa tọ́lá láti àtẹnà ìyẹn ti ṣe kí ni o ti tó wa. bákan náà àwọn àhàdíìsì pọ̀ dáadáa ẹ̀yìn pé wọ́n jẹ́ agbélẹ̀rọ̀ rẹpẹtẹ ó lè wá máa gbọ́ sí àwọn àfọ́ máa kà àtàkùn wa bákan náà àwọn àhàdíìsì tó wá ń pè wá nípa ìwà pálapàla yìí. òun náà ni àdéhùn eléyìí dẹ́sùn gbádùn àwọn mi gbé wa. ìgbé ọlọ́run bò ní ọlọ́run ní gbójú àánú rẹ̀ wo ọkùnrin kan tọ́fẹ́ ọkùnrin. àwẹ̀ mọ́ra kàtà ń bí dòbòrí ha. àyẹ̀bẹ̀rẹ̀ jẹ́ ẹ̀fọ́ obìnrin lọ́fẹ́ o ṣùgbọ́n bíi ìdí ìyàgbẹ́ ló ti fẹ́. ọlọ́run ní gbójú àánú wo irúfẹ́ nìyẹn. ẹ̀rí afáwọn àbùsàáyìn àbùsàáyìn òfin kọ́lọ́ máa padà wá sálẹ̀ ó máa yọ àwọn ẹni tí wọ́n máa sọ wọn ní àwọn òfin yìí wò náà àwọn ọkùnrin àtọkùnrin tó máa fẹ́ra wọn wọn ni wọn tó rẹ mẹ́ta ẹ̀dá àgbàjá farabalẹ̀ gbọ́ nílẹ̀ ṣe ń yẹn kúrú wọn làwọn yẹn wọn ń bẹ ní àwùjọ aláyọ ọ̀gá náà ọmọ ìyá ti sọ fún wọn ti ní àwọn ọkùnrin kan tó ti gbé báwọn obìnrin ti máa ń múra tí wọn tí wọn ó fi ọ̀tọ̀ ẹ̀ mẹ́ta wọn náà sọ wọn á tù àwọn ọ̀daràn kẹfẹ́ dẹ́ máa wù tó yẹ pàtàkì náà ẹ̀sìn náà fẹ́ tí wọ́n pàṣẹ àwọn ọkọ̀ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ wọ́n lè lọ wò wọ́n fún wọn rẹ̀ rìn wọ́n lọ wò wọ́n lásán àwọn àti wá wò wọ́n tán wọ́n fún wọn lówó wọ́n bá wọn lọ lé kalẹ̀ wọ́n fi gbádùn ẹ̀mí wọn náà ọ̀sán àwọn ìyá lọ́sọ̀ fún mi wọ́n máa lọ sílé àwòtá dáadáa wọ́n ní wọ́n wà bẹ́ẹ̀ wọ́n kẹ́lọ́ wò wọ́n múra wọ́n múra báwọn obìnrin tí wọ́n múra dáadáa yẹn tí wọ́n fún fún wọ́n fún gbogbo ẹ̀ wọ́n dáadáa. e kẹrin ìrẹ̀ kẹta àbí ìrẹ̀ kejì làwọn yẹn máa yẹn lọ́wọ́ ni. ẹ̀fọ́ àwọn náà ń bẹ náà bá ti bá ọkùnrin lọ máa fọwọ́ rìn ní rẹ̀. kẹta. ni àwọn ìbàjẹ́ ọjọ́ lóṣù ọkùnrin máa fẹ́ràn. ẹ̀rí kí níwò àdùn owó obìnrin àkọkùnrin kan ní ẹgbẹ́ mọ́ òṣèlú tẹ̀sí ó dùn owó àgbèrè náà ni ìdílé ìbàjẹ́ máa ẹbí rẹ̀ sọ́ra kan eléyìí ò ní ìdí pé àkílẹ̀ ní sẹ́wà ní báàgì lè ní tẹ́lẹ̀ tọ́lọ́ lálàáfẹ́ alásọ̀dọ̀ ní ìjọ ọlọ́run tọ́lọ́ bá àdàsọ lọ́wọ́ wípé ẹ téèyàn bá ìdílé ti ń bẹ bójú ní wíwò téèyàn bá níwò fi ọmú àdùn dání báyìí ó ti kọ́ sí fàgbèrè náà nìyí káwọn ọmọ akọ́là wa mẹ́ àti lọ pé ẹ̀yin lẹ jẹ́ ọkùnrin àbájúlẹ̀ ní àpọ́n ìlọ́wọ́ yàwó fẹ́ ìwà dẹ̀ ti níyàwó fẹ́ sí níyàwó ẹ̀ máa gbà ọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ rẹ̀ sí ìdíjọ́ ọlọ́run bá fún yín ẹ̀ sì máa rẹ̀ yín lẹ̀ kó má jáde pé ẹlòmíì ò ní fara sí sílẹ̀ ní ẹ̀sẹ̀ á máa fojú sí. bákan náà sílẹ̀ kejì òní sílẹ̀ lè sáà ẹ̀ òun ní sílẹ̀ ahọ́n ọ̀rọ̀ nìyẹn. ẹgbẹ́ lómi nìyí

zina lè sáré kéde pé obìnrin èèyàn lè sára mọ̀ obìnrin tó bá mọ̀ ò lè sára mọ̀ òun náà tẹ̀sí lè sára mọ̀ kí ẹ tó bá mọ̀ ẹ̀ tó ká má fàtí jù bọ́ lásán ẹni sẹ́ àwọn òkè à túdẹ̀ǹtì yáàrin ní obìnrin lẹ́nu kò ní kí irú irú bàjẹ́ wò ni tó ṣe ṣe sílímù náà yóò ṣe sọ̀rọ̀ nọ́mà kò ní jẹ́ kí ohun èèyàn dín. onítọ̀rọ̀ rẹ̀ ṣé o rò bí a ọmọ òun lè yí lọ́dà bíi kí èèyàn máa kọrin báyìí. tíkẹ́ẹ̀tì rẹ̀ sínú àwọn ọmọ tí wa náà délé jọba ẹ̀ di wàhálà yóò sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ tó di kó wùn yóò lé kankan asalaamu aleykum yóò wí dáadáa téèyàn ṣe ní mọ̀ pé kíní. ó lè fẹ́ téèyàn bá ti fọkàn balẹ̀ sí náà báwọn olùkọ́ ti sọ. bẹ̀rẹ̀ bá ti rí pé ọgọ́rọ̀ bí ẹ̀gbá yìí ohun títí yẹn pọ̀ jù lọ ẹlòmíín lọ sí àwọn òbí mi ìjẹni o àyíkò ní àdìsọ ẹ̀wọ̀n dídín òun yìí ní agbára ẹ lọ sọ́ra yẹn ẹ̀yìn ìyálẹ̀gbà o dídín òun yẹn ní agbára gan ẹ lọ bẹ̀rù ọlọ́run ká máa sọ̀rọ̀ ká tẹ̀ sọ̀rọ̀ nílá ọkàn máa wí tó ń sẹ́mọ̀ pé bí mi náà ti wà ní sọ́ba tí wọ́n fẹ́ kí omi ìwì kìíní ní fún bí màá ti rí àbẹ́ ti gẹ̀ẹ́sì wọ́n fẹ́ kí ewì kéwù kan níbi náà wọ́n ní bí ń ṣe pè náà pé bákẹ́ ní ti ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn náà wọ́n dàbí ló ti gbà tẹ́ bá fẹ́ sọ fún Abdullahi pé kó kó pé Abdullahi mi omi yẹn tó bóòlù yóò ṣe àgọ́ pé ah fún yìí ah ẹ̀wọ̀n kó sí ń bí sí mi ẹlòmíì sì ń dín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀pẹ̀ yé ká lọ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọkọ̀ ẹlẹ́yẹ kọ́ máa dínwó bẹ́ẹ̀ kù ẹlòmíì gbogbo gbàjọba bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ líle náà ni wọn gbìlá tẹ àdó gbìlá tẹ ẹ̀fọ́ kó yẹ kẹ́ ṣe kíní kẹ́ni sáàbù ah, ni ẹ máa dín òun fún wa ǹjẹ́ ìwà mẹ́sàn-án wọn ni kẹ́ máa dín òun fún wa ìwádìí òun yóò tutù sísọ àlùbọ́sà ìsọ èlò ẹlòmíì òfin lọ ní òun lọ́jà aláfẹ́ wa lórí bẹ́ẹ̀ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ìsìnlẹ̀ ahọ́n òun lọ́rọ̀ ọ̀rọ̀ bó di yé ọ̀rọ̀ náà ní sálámà ó sí fìtínà ọba tí wàá yà á ní sa lọ́jọ́ ọba ti ní sí fìtínà ìyẹn lè sa bóyá ní sẹ́yìn mọ́ ẹ lè ṣe tẹ̀sílẹ̀mù torí bẹ́ẹ̀ ká sọ abala yẹn dáadáa ṣùgbọ́n tó bá ti wá rí fóun lé ohun ohun ọgbà tó ìlàbí ara afáàlà ní ẹlẹ́ni ọmọ alọ wọn ò lè sálámà fẹ́ ọ̀rọ̀ bó ti ń sìn wọ́n sọ pé kó wọ́n ṣe kó lé kákáká kó lé níta ọ̀rọ̀ náà ni tó ajá sí pé tó yóò yí eléyà padà yẹn ọlọ́run àdá. bákan náà ó ní bákan náà wọ́n náà ṣe sẹ́mẹ̀ ní ókè wọ́n sí nàìjíríà dí ìní ọwọ́ òun ni kéèyàn gbà mú. gbogbo adájọ́ olùkọ́ ti níyẹn sàn wá ẹlẹ́sàn ìjà sọ́ra ọlọ́run náà jẹ́ àtìyàn ẹ̀mí lè máa kọ́ àwọn ọmọge lẹ́kọ̀ọ́ ọmọ tó ti bàlágà pa ìyẹn tẹ fẹ́ jẹ́ kẹ̀kẹ́ lọ́dọ̀ àwọn táwọn náà ti ń bímọ tí ń tó lọ lé ọbẹ̀ wò pé ọmọ yìí àtúnṣe ọmọ yìí àtọmọ mi ẹgbẹ́jọ ni wọ́n. báwo ṣe àti ọmọ báyọ̀ fún mójútó ọ̀rọ̀ àwọn sọ lẹ́sẹ̀ àwọn ọmọ gbà lọ́wọ́ mú. àfa wọ́n lè má mọ̀ pé wọ́n ń ka ọ́ níjọ́ tí wọ́n bá túrò rẹ̀ fún ọ lè má gbèrò rẹ̀ náà kó tiẹ̀ má rí ìrò gẹ́ ẹlòmíì máa ń ríro ẹlòmíì bẹ́ẹ̀ sì tiẹ̀ lè má ríro torí bá a ti wà yìí tún ní ọ̀gá lọ́wọ́ ẹlòmíì ẹlòmíì yáwọ́ káfẹ́ pọ́ ọmọ kí wí káfárẹ́ fọwọ́ kàn lára ọba àjọkùnrin kọba àjọyàn ẹlòmíì yáwọ́ rẹ̀ ó sì lè jáde àmọ́ rẹ̀ kò sì gbèrò láburú ìyẹn gbọ́dọ̀ máa sọ torí ìsinmi ọwọ́ àwọn oníkéyìn gba ohun tí ọ̀lẹ́sọ láti gba àwọn pápá tàmásìyà ẹ mọ̀tí náà kéde ó ní ẹ̀ wá rí àgbèrè tẹ́fẹ́ ń jẹ òun nìgbé tẹ̀ wọ́n sọ pé olùfimọ́ fẹ́ wá bìkan wọn yẹn wá lọ ọbẹ̀ nínú ẹ̀fẹ́ mi torí kò sí ohun tó bí àwọn ẹni tí mo gbó bí àwọn olódùgóró bí àwọn afẹ́wò nǹkan ìtẹ̀lọ́ ọ̀gá ń bẹ̀ lọ́dọ́ bí ẹ̀ sì àdìpọ̀ wá tẹ̀lé jẹrin lọ síbi tí wàá ti fi parapara. ọba àdìrẹ̀ pọ̀ gan-an ẹ̀ẹ́dì sì lè òun ní gbígbọ́ ẹ̀yin fẹ́ẹ́ ń gbó ní kó síbẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ tó fi fáwọn ṣe súnlẹ̀ sí súnlẹ̀ súnlẹ̀ wa kò kí á bá gbọ́ pàṣẹ wa ẹlòmíràn ní àmì náà làwọn máa ń gbọ́ lọ́dẹ̀ àwọn àmì náà bò èwo ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹ nínú àwọn tó máa ń kọ orin mùsùlùmí yẹn ni ẹgbẹ́ ìfẹ̀mí ìfúnra wọn lọ ìkẹ́ ti ẹ ní gbogbo àwọn nǹkan tí tí ẹ ó fi bàjẹ́ lé nílẹ̀ ní ẹ̀ máa fi di kò kí ìwòlọ́lọ́ gbọ́ yẹn ilé ìwòlọ́ púpọ̀ gbogbo akábádé gbogbo rẹ̀ dẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ karùn-ún bóyá káfẹ́sì ẹ̀jẹ̀ karùn-ún ní ti káfẹ́sì òfin ẹ̀wúlò mọ́ ẹ̀mí burúkú yìí ni ọ bó ṣe da abẹ́ náà ló ló ti dé nínú òun làtẹ́wò báyìí ti kọ́lọ́ ọba àdéhùn lápọ́sà náà wà. àwọn yẹn fi ń gbọ́ kọ́ hàn ọ̀nà tó dáa sí mi wọ́n fi ń gbọ́ wá sí àwọn olùmọ̀ tòótọ́ ọ̀nà tó dáa sí mi ọ̀nà yìí burú òun yìí ni o. ẹlòmíì ti mọ táìmù bí wọ́n gbọ́ tí ò ní sẹ́nìkan tó alẹ́ nìkan rí ọkọ rẹ̀ fi máa ń kí kíní fetí. àwa ò ní ẹyà ni ọjọ́ àǹfààní mo fẹ́ẹ́ kí fetí ìjà lẹ́sẹ̀ ò lẹ́ ń gbọ́ ó kì ẹgbẹ̀rún ọlọ́run àbá kúrò mo ti bẹ́ẹ̀ sọ àbí sí i lórí bẹ́ẹ̀ ìdílé tí òun lè gbọ́ fún gbọ́ fún mi lọ́ba jẹ́ gbọ́ fún gbọ́ má jẹ bẹ́ẹ̀ ọ̀yà. ó ní rí ẹ̀mí gan wá ní tàmán ní àbí tàmán na tàmán na ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ tá àkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. ẹ̀mí yóò máa ní ìrònúgbà ẹlòmíì tí wọ́n bá kú lẹ lónìí ẹlòmíì lè fi ẹ̀mí rẹ̀ fẹ́yàwó mẹ́rin lónìí nìkan ó lè má ti níyàwó rí o òní yìí ní ìkẹ́ ó lè fẹ̀ nífẹ̀yàwó mẹ́rin tó bá ti nílé o ah, kò sì ti lè yí o ah, ẹ̀mí rẹ̀ ó ti sáré fún àwọn ẹlẹ́sẹ̀ kẹ́ wọ́n fẹ́ ṣẹ́yìn ẹ̀mí sì máa ń gbádùn ṣùgbọ́n wà lè sáré ju abẹ́lì lọ́sọ̀ tí kò dáa níka àwọn yóò kà sí rẹ̀ abẹ́ni ọ̀wọ́ apèsè ní ẹ lóòótọ́ lóòótọ́ ló ṣe àbí kó ti pè é lọ nítorí ẹ̀ làwọn ẹni dáadáa wọ́n ṣáájú ju níbi pé kódà téèyàn bá rí ọmọkùnrin tó ọlọ́run ní kó lẹ́wà téèyàn ṣọ́ra láti máa wò ó yìí kó sì máa rúkọ mọ́ kó má jókòó sí. àfa àwọn àtàkùn tó nù zàkó wà wọ́n ní ẹgbẹ́ ìjókòó sí àwọn ọmọ olówó ó kò sí ìdí rárá ẹ má jókòó sí àwọn ọmọ abọ́ ṣẹ́ máa pẹ́ sọ wọ́n tí wọ́n ti tọ́jú wọn láìláà ìlànà gbogbo ara wọn máa bẹ́ yọ̀bọ̀lẹ̀ gbogbo ojú wọn dá ìgbádùn omi ṣe bí wọn bá dá ẹ má jókòó tí wọn fa ìmẹ̀lá òṣùwárá kàṣùwárì àgáàrí apá ni irú àwòrán ti ń bẹ fóbi wọn bí a máa ń bẹ fún wọn ẹ lọ sáwọn ilé tó máa ń fi ajá sẹ́nu ọ̀nà ni ẹ jẹ́ káwọn ọmọkùnrin wọn jáde ẹ máa wò bẹ ẹ wà ọ lọkùnrin lè lè àbókè tí wọn ti fi ọ̀rọ̀ wọ́n ní fàáhùn àṣẹ́dùn fífìmẹ̀ nílẹ̀ nìṣà. ọlọ́run yóò ní àṣàdá ìta nígbà tá a ti wà nílẹ̀ Sudan. ọlọ́run kọ́ wa gbọ́ yẹn. àwọn ọmọkùnrin bí àwọn ọmọkùnrin ti ti ń yẹn wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn ọmọ China Indonesia àwọn eh, Philippines torí bí sixty four country ní àwọn táwọn mẹ́ta láàrínlá àtẹ̀lé kan láì tó fi ṣe ìwọ̀n ẹ̀ láì fi tàwọn obìnrin nígbà tó lọ́wọ́ bá wá wá dá a lẹ́dà èyí táwọn obìnrin máa ń ní lẹ́yìn àti níwájú yẹn gbogbo ẹ̀ náà wà bẹ́ẹ̀. wọ́n wá tóbi náà àwọn yòókù rẹ̀ báyìí ẹni tí wọ́n máa bọ́ gbé ní ara láì àbáwọ̀ tí wọ́n padà múrò wá pé wọ́n sì máa ń lọ sí jẹ̀gbẹ̀gbẹ̀ lára wọn ní nígbà tí ilẹ̀ bá sún láwọn àyíká dọ́gba tó ń tẹ̀lé. tó gbogbo orú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni yẹn sọ̀rọ̀ àpò. wọ́n lè kàn náà wọ́n tàbí àná. ó ní mọ́ àdàbí àkọ́wá kalẹ̀ ṣáàbì náà. èmi ò bẹ̀rù lórí ọ̀dọ́ tí bá ń ṣèjọsìn mi ń sábà ń tọ́ kí ẹran pa àbíjà kan máa fi ń sùn ká tó àlùkò láàmì lẹ́ àmọ̀ràn. ọ̀dọ́mọkùnrin tí ń dẹ́ bọ̀yọ̀bọ̀yọ̀ ìyá ti hàn ilé sílọ jókòó sí tọ́dọ̀ bá ń jókòó sí ọmọ ọ̀gá eléyìí náà ọbẹ̀ ẹ̀dá àjọyọ̀rin náà. ọ̀nà ọ̀ká náà yìí kọ́ ni wọ́n láwọn ọ̀sẹ̀ máa ń sọ báyìí pé láàyè bí sànà rọ́jòló máa ámúra ti fi màkà ni wà. kẹ́ ẹ bá rọ́pọ̀ ẹ̀ka tán rẹ wà kẹ́fẹ́ lé wù gbà mélòó wá lóbi ẹ̀ka lóòdò ti ta kó wà yìí kéèyàn máa fún pẹ̀lú rẹ o. kódà nínú àwọn olùmọ̀ wọ́n ní ọ̀gọ́dọ̀ wà ní kọ̀rọ̀ pẹ̀lẹ́ nínú ilé ni o aw hanu àbí buka aw hamam àbí léwẹ̀ kìlíàsán alàlmárà wọn tàbíwé rẹ ní fọmìà torí bẹ́ẹ̀ dàpọ ẹjẹ asọ asàkè ìfẹ́ abala yọ nínú àwọn àkàdé ṣùgbọ́n lálàáfíà àgbà fífẹ́ ọkùnrin òní wà ní kọ̀rọ̀ pẹ̀lú mi ìka àti káṣí káàdì ìṣèkínà ó sì kẹta pẹ̀lú wọn àdéhùn wọn lọ́wọ́ àmì sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sọ̀tìhà ìṣèkàgbà náà ọ̀pọ̀ wọn kò ní àárẹ̀ wọ́n ní bákan náà ẹni tó bá jọ ọkùnrin tó ṣe yí pé yẹ fúnkù nísà ìfọ́sùnìbì kọ́dà ọ̀tá yóò bẹ̀rẹ̀ nípa bó ṣe rẹwà àbí fífúnà tó débi àwọ̀ wàhálà àti ẹ̀yìn tó tóbi o aláyẹ̀ máa rí rẹ̀ náà àwọn awúgbà ẹ̀yìn náà tó bọ̀ ẹ̀rọ àwòkẹ́ áà áà obìnrin lélẹ́yìn ní àkọ́kọ́ wọ́n wà dáadáa ó ti gbádùn tó wá rẹwà gan kan wà dáadáa wọn ní lóòótọ́ ìdílé ẹbí ẹgbẹ́ ju tóbìnrin lọ sọ nípa bẹ́ẹ̀ wọn ní tọrọ rọrùn nípa tọkùnrin yẹn mí ní sọlùmí máa la yóò kinu mi hákìn ní sá irú èyí ní ọ̀rọ̀ ọ̀rùn láti láti rí kìtìnà yẹn láàárọ̀ obìnrin kẹwọn fífọ wọn bẹyẹ obìnrin pọpọ ọmọ ńgbà pé kọkùnrin àtọkùnrin ni ìdájọ́ tẹsí máa fẹlẹ báwọn èèyàn nímọ̀ wọn ní kódà oṣù rọrùn fi hákìn mi nítorí kẹfà ìdá òṣèlú máa la yẹ kàtà àlùbí hákìn náà irú ohun tí o ti ṣe nípa tóbìnrin nítorí bí adájú pé wọ́n gbà ẹ̀ wọ́n ti tẹ́lẹ̀ ọ̀rọ̀ àwọn afá wa ẹni ìdájọ́ ọlọ́run kọ́ máa ní wọn tí wọ́n sọ wa lára nípa pé ẹ má rọ̀kọ̀ mọ́rọ̀ àwọn èèyàn dẹ́ lọ́kùnrin tó bá ti rẹwà tẹ́wà tó fẹ́ wà ẹ̀fẹ́ ti tóbi lọ ẹ má rọ̀kọ̀ mọ́wọ́ ẹ wọ́n ní kọ́dà àlè ka ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ ẹ̀rí àlè ka ọ̀rọ̀ wọn lórí ẹ̀ irú òrùpọ̀mọ́ yẹn wọ́n máa ń sọ pé nǹkan bí ń rùn ní ìdọ̀tí nínú sẹ̀ríà ọkùnrin tẹ bá ti di kọjá àlùmọ̀gbọ́dá tọrẹ wà kéèyàn sọ̀rọ̀ àpò ọba di pé yọ padà lọ sí oníbàjẹ́. wọ́n ní sùfìyánù sáwùrì rahimahullah wọ́n lọ wọlé wẹ̀. ọ̀gá kala aléyìí sọ̀bí yun hasan sábà ara díẹ̀ díẹ̀ ọmọ kékeré tẹ wá wọlé sọ ó ti rẹwà hasan lè wáyé ojú ẹ̀ fáyì. ọ̀kọ́ọ̀là wọ́n dà fún àwọn asòfíàdù àsàwùrí rahimahullah ọwọ́ ni akérèjú ẹ bá mú bóde fàìní àwọn máa tó lè mọ́ra àti ìṣàṣàwọ́nà. èmi mọ̀ pé àti dání ń bẹ pẹ̀lú bí ìkọ̀ọ̀kan wà á bá máa tó lè sọ bí yìí hasani bídì àtà àṣàrà kàìtọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ yẹn. ó lè ní wá rí bí obìnrin tó bá da ọkùnrin tó bá da bí eléyìí àti sáánì bí ọbẹ̀ tó mọ́kàndínlógún ní ìfẹ́ pẹ̀lú rẹ̀ orílẹ̀ èdè àtọ́ra mọ́lọ́kùnrin kan lọ́ba ìmọ̀ ahmed rahman ọ̀wọ́ ọmọ kékeré kan ti wà pẹ̀lú ẹ̀ tọmọ náà rẹ̀ wà. ìmọ̀ wọn abẹ́rẹ́ kí wọ́n há dà mí. kọ́ọ̀lá yàgùn náà ó ìgbà kí lélẹ́yìn wá lọ́dọ̀ ẹ̀. ọwọ́ á ní ìwọ máa ń bí mi ọ̀nà látẹ̀jì ìdíbi ilé ní àwọn ọ̀rọ̀ kan tó kọ̀ irú ọmọ tó jù rẹ̀ ń tẹ́ ń bọ̀yọ̀bọ̀yọ̀ lọ́kùnrin báyìí má mú wá jọ wa mọ́ wọn là dẹ́hùn sí máa bu ìtọ̀rí èkì kó o sì gbọdọ̀ tẹ́ ẹ̀ gbọdọ̀ jọ máa rìn mọ́ lè ala yẹ tó nàbí ká mọ́ la yà àrí kù kọ́ má jà sípẹ́ ni tí ọmọ yóò dábàá burú sí ẹ wọn la yà àrí kù kò sùn kò ọmọ ọ̀dọ́ níbi ìbáyé yóò tún máa yẹ wá fún gbogbo tí wọ́n bá fi kẹ́sí sálùsùn náà kéèyàn sọ́ra alùpùpù náà kọ ọ̀fẹ́ ti sábì àlóòótọ́ ìwà ló ń kiri inú ọ̀rọ̀ yìí lẹ́yìn àgọ́ mẹ́jọ. ìlọ lójú mọ́mọ́ náà mọ̀rọ̀ bó bí ó ní ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ pàṣínáìtì pàtàkì gbogbo tí wọ́n bá fi bí epo máa fi sáńsá sọ ara rẹ̀ ó ní láti sọ̀ra kú. mọ̀rọ̀ bó bí ó gba àwọn kí ní nínú ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ lòófẹ́yà ká sì sọ́ra mu gẹ́gẹ́ bí a ti sọ fún wa. ẹ̀rí kọ́dà àwọn olùmọ̀sọ̀rọ̀ tó pọ̀ bíi Sufyanu Sauri wọ́n ní èèyàn kan tí bá ń bọ́ ọmọ kékeré kan ṣeré bẹ́ẹ̀ náà ó fẹ́ àyè ni ìka méjì nínú ìka ẹsẹ̀ rẹ̀ ń fi ń ba ṣeré ń fa níka yòrí tó ṣàwà ló gbèrò àdùn pẹ̀lú rẹ̀ làkàtà lè wà àtọ̀ á sọ fún un lẹ́sẹ̀ sí àwọn ọjọ́ lóòótọ́ ni ẹ̀ ẹ̀rí ẹ̀sẹ̀ ńlá dẹ̀ tó nípa bẹ́ẹ̀ ká ṣàkíyèsí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ó lè pààyàn sẹ́yìn òbí di agbóríjọ̀bọ̀ àkọ́kọ́ tó òtẹ́rìbíà kéèyàn bá gba ìtọ́jú dáadáa kí Islam gbá àyẹ̀tọ́ bá a ti ń sọ fún wa ìkejì àtẹ̀sílẹ̀ ìkọ́sí afọ́jú bí irú èyí tí wọ́n fẹ́ kí nàìjíríà ó ṣe kí nàìjíríà sọ pé wọ́n mọ̀ àwọn ò ṣe mẹ́yìn bá ń ṣe lórílẹ̀‐èdè yìí tó yẹ fọ́kùnrin àtọkùnrin ní fẹ́ra wọn ẹ má gbé wọ́ orílẹ̀‐èdè tó wá mi báyìí. bákan náà nínú àwọn kan tí ń fà àwọn onídàwọ̀rò ìkàrìlà ìwòkúwò iṣẹ́ kìíní. àtìgá ìbẹ̀lẹ̀ lómi ti ní ẹ́ ṣé ọkùnrin àtọkùnrin lè máa fẹ́ra wọn àti ó báyìí ló ṣe nínú àwọn kan tí ń fà nínú àwọn nǹkan tí ń fà ah, àti nínú àwọn ìlera tó wá lè kó wá òun láti fún wa ní ẹ̀mẹ́ òun ní wípé yóò fa ìjọmọ nìyẹn jẹ àwọn ẹ̀sìn tó ti pé wọ́n yanjú rẹ̀ wọn ò ní rí yanjú tí ó lè koko kí jáde láti rẹ̀ lẹ́yìn náà ní láyé nígbà tí wọ́n bá ti lò ní ẹ̀sìn ìbára náà gbọ́ yà ni wọ́n ti jẹ nìyẹn wọ́n ní pé kí wọ́n pa nípa púpà lórí èyí tí Abdullahi bin Abbas sọ ọ̀dùn ibi irúfẹ́ ènìyàn kọ́ kí wọ́n mú lọ síbi tó bá ga jù lóde ó sì kí wọ́n á jù sílẹ̀ pọ̀ wọ́n bá ti jùlẹ̀ tán kí wọ́n fò kúta sùn. ọ̀rọ̀ mi ìdáàtú mẹ́nu bà lábẹ́rẹ̀ fi ọ̀kúba ti mọ̀ amkana mi nọ́ọ̀sì ìtọ̀ ẹ̀yà. ìjìyà bí ń bẹ fún ẹni tó bá fún ara rẹ̀ nígbà láàyè láti ìyẹn ni pé ìjìyà tá a ṣe fẹ́ni tí ó fi ra rẹ̀ lẹ̀ ipe kí wọ́n lọ abẹ́ ìyẹn ni pé nǹkan bá wù àbúrúkú yẹn tó ìjìyàwó làákù tí a ti ń lò ní ẹ̀sìn hadithi tí wọ́n kọ́kọ́ mú wa wọn láti bá nù àtẹ̀rẹ̀gìbù àtẹ̀rẹ̀gìbù látọ̀dọ̀ sálímù hadith wọn lọ́kọ̀wé sí abáṣọ sídìr títí òun rí ní apá kan àwọn agbègbè ọkùnrin kan tí ń fẹ́ yẹn láti bí kúrọ̀. àbákùrù sì dé ìfọ̀rọ̀jà lọ́sàrà á ní ọwọ́ bá wọn sàhábà jíròrò nípa àlámọ̀rí àlè ibn Abi Talib sọ pé ẹsẹ̀ líle yìí o tó ṣe pé kọ̀ọ̀tẹ́ ni ó ṣe jù ìjọ ẹyọ kan náà lọ ìjọ lódù dẹ̀ ọlọ́run ti ti sọ ohun tẹ́ òun ṣe fún wọn òun rí sí pé kí wọ́n dáná sùn àbákùrù sì dé ìfọ̀rọ̀jà lọ́sàrà á ní ọba wọn ní afáwa kálù àlejò wa ti fi ní ọ̀tá àdásù ìkànnìyà àlè ìbùnà àbí ìtọ́lé ó ní ẹni wọn bá fi ra rẹ̀ lẹ̀ hàtà yẹnkì hà tí ẹnìkan bí wà ń fẹ́ ọkùnrin dẹni yọ pàdé àní alikọlọ́ọ̀bù àlè iṣẹ́ àwọ̀tá nígbà adùn obìnrin ọlọ́run máa jù sí àkétáni ọwọ́ àsọ àkétáni ẹni jòkòlù jàánà òṣèlú ìtọ́nà ọ̀jìmá yọ sọ di àkétáni ẹni jòkòlù nínú sàárì rẹ̀ tó nínú sàárì rẹ̀ ìlà yọ̀ bìlì kìyàmọ́ ìyẹn ni pé wọ́n padà máa kẹ́ lókun nínú sàárì rẹ̀ títí ó fi dijọ́ fi là kìyàmọ́. kódà ẹnu àlè ń fà yìí kò pé ẹni tó bá ṣe ìkórìjọ̀bọ̀ ìmọ̀mùlókì ìpẹ̀lẹ́rù rẹ̀ lọ́kùnrin ọ̀rọ̀ lòófẹ́ ó kórìjọ̀bọ̀ náà ọ̀daràn ẹ̀dẹ́ sọ wọ́n tún máa wọ̀rọ̀ níwà tá a ní ìdí láti pẹ́ bẹ́ẹ̀. wọ́n nínú nǹkan tá a tún lè fi lé pamọ́ àlòfíyà ìkórìjọba òun náà ní kéèyàn lọ fẹ́ obìnrin sí ìdòbòrì ha láti di ìfúrọ́ rẹ̀ yìí tó sojú ara nìyẹn sọ ọwọ́ ajẹ́ fún ọ̀nbi tó ti ń yàgbẹ́ inú nǹkan tó ọba ti lé wọ̀nyí ya ọba àlejò sọ fún anúfàtò àyà méjì نساؤكم حرثكم لكم فأتوا حرثكم أن يشركم Ọlọ́run ní nisa'ukum harsun lakum àwọn ìyàwó yín oko yín ni wọ́n fi ẹ sì lè lógo yín bẹ́ẹ̀ bá ti fẹ́ ẹ lè lógo yín bẹ́ẹ̀ bá ti fẹ́ ìyẹn ni pé kẹ́yìn fàṣí tòun ẹ lè wọnú oko yín mọ́kùnrin yín bọ́yá dojú kọ́ ni.

tọ́lẹ́kọ̀ọ́ gbà wọ́n ní kí ló bá àtàyà yìí ti sọ̀kalẹ̀ wọ́n ní fáwọn Yahudi lásìkò ànábì sallallahu alaihi wasallam wọn a máa sọ báyìí pé téèyàn bá tọ̀ ọ̀nà yìí wọlé sára obìnrin kìí ṣèdí yàtọ̀ ṣùgbọ́n lẹ́yìn lèèyàn bá wọlé àwọn Yahudi máa ń sọ pé sẹ́niyàn ọba bímọ yóò bí ahwal ẹni tó dájú wọn làwọn sàbẹ òjijì Ọlọ́run sọlọlọ àlẹsọlá wọn wá bí òjijì Ọlọ́run léèrè Ọlọ́run wá sọ ayà yìí kalẹ̀ bí abà ẹ má gbọ́n táwọn yàrá ojú ń sọ èké ni wọn. nìfẹ́ okùn harrison lẹ́kọ̀ọ́ àwọn yàwó oko yín ni wọ́n ṣe fáàtù harrison adìmọ̀ ẹ̀ṣẹ̀ ẹ bá gbé oko yín bọ́ bá fi wù yín ìyẹn ni pé kọ̀ bá jáde pé ẹ kọjú ni ẹ kọjú kọ́sá ti jáde pé bí tọ̀hún ẹ lọ kọ̀ bá pé yọ mọ̀ bá àmì ẹ̀sìn Imam Muslim ni wọ́n gba ẹ̀gbà wa hadith. bákan náà nínú àwọn ahadith mi wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ittaqu dubura eléyìí jẹ́ min adabil islam nínú ẹ̀kọ́ islam min adabil islam ẹ̀kọ́ tó wà ní islam tá a máa lò nípa àwọn ìyàwó wa tá a bá fẹ́ ṣe ìbálò pẹ̀lú wọn òun ni kí ẹ sọ́ra fún ìdí ìyàgbẹ́ wọ̀lì háyìdọ́ kẹ́ẹ̀dẹ̀ tún sọ́ra nígbà tó obìnrin bá ń ṣe àlejò lọ́wọ́ ẹ má sọ wípé ẹ ń ṣe àṣepọ̀ ní ara tààrà yẹn gángan ẹ gbọ́dọ̀ ṣàṣepọ̀ pẹ̀lú rẹ̀ nígbà tí bá ń ṣàlejò lọ́wọ́. àwọn àgbà pé gbólóhùn pé fèsì mọ́ mi wáhìdì òun nípa àyè kan gbọ́dọ̀ jójú ara lèèyàn máa tọ̀ ní gbogbo ìgbà yẹn toróhùn gan ni mo dì ọ̀hún ìhàrù ń bẹ̀ lèèyàn lè gbí ilẹ̀ máa ń lọ bẹ́ẹ̀ sẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ lèyẹn ń lọ ọmọ sí bẹ́ẹ̀ lèyẹn máa ń gbin oko yẹn sí ṣùgbọ́n ìdí ìyàgbẹ́ nìyí à mọ̀hálò ànájúwì àyè ìdọ̀tí lélẹ̀ ni kí lèyẹn fẹ́ lọ bẹ́ẹ̀ tí ó yé àti ohun tó fẹ́ yé ń bẹ́ẹ̀ ni tòtòrí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí abala yẹn nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa tó ìpínlẹ̀ àná wá lórí ẹni tó fi yapa ẹ̀kọ́ yìí àbí ìfọwọ́rọ̀ di ọlọ́ọ̀tàlá ó lẹ́ni èpè ẹ̀yìn kọ́ lọ́wọ́ máa gbé jìnnà sáànù rẹ̀ òun ni mọ̀ni ata àhídọ́n ẹni tó lọ fẹ́ obìnrin tó ń ṣe àlejò lọ́wọ́ tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ níbi tó ti ń ṣàlejò yẹn ẹ̀wọ̀n kí ọba adẹ́ta ni wọ́n wá bèrè anábì léèrè anil mahil anil mahil kí ni sùnmọ́ anil mahil nípa haiz alimahil níbẹ̀ yẹn mímu wà níwájú rẹ̀ wọ́n ihun tá a ti gbà lérò pẹ̀lú rẹ̀ onílẹ̀ pé mọ́sálù mímí ni. wọ́n á wá bèrè ànábì léèrè nípa àlejò tó bẹ̀rẹ̀ máa ń ṣe. sọ fún ọ wípé àzà ni sùtá ni fàtẹ́sílò nìsáà ilmahir. ẹyẹ bá fóbìnrin ilmahir níbi ìfẹ́jẹ̀ ti ń dà lára rẹ̀ yẹn. wọ́n fi ẹgbẹ́ alimahidu alákọ̀ọ́kọ́ haidu gẹ́gẹ́ ẹ̀jẹ̀ ti ń jáde lára obì. alimahidu ẹlẹ́ẹ̀kejì òun ni mọ̀kánú haidu. àyè tẹ́jẹ̀ yẹn ti ń jáde ẹ̀yẹ̀ bá fóbìnrin bẹ́ẹ̀ nígbà tí bá ń nǹkan yẹn lọ́wọ́ so nípa bẹ́ẹ̀ òtítọ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ẹni ìpínlẹ̀ ẹni náà ẹni tí lọ báyàwó rẹ̀ ṣe àṣepọ̀ láàyè tí ti ń ṣàlejò nígbà tí ń ṣàlejò lọ́wọ́ àwọn ìmúra fi dòbórí hà àdéhùn lọ fẹ́yàwó rẹ̀ láti ibi tí ó ti ń yàgbẹ́ ẹni ni ẹni tọ́lọ́ máa gbé jìnnà sáànù rẹ̀ láti lo ẹ̀kọ́ Islam yìí òṣìṣẹ́ ọlọ́run tún jẹ́ ọlọ́yẹ wa nù hadith àbí ìfọ̀rẹ́rọ̀ yìí pípẹ́ ẹni tó bá lọ fẹ́yàwó tí ń ṣe àlejò lọ́wọ́ láyè tó ti ń ṣàlejò lọ́wọ́ àbí di ìyàgbẹ́ rẹ̀ àbóṣì lọ́sọ́dọ̀ adágbígbá onítọ̀hún kan fọ̀kọ̀dì káfárọ́ bímọ unzila ala muhammadin òun tó ń ti ṣe kẹfìrí pẹ̀lú ohun tí wọ́n sọ kalẹ̀ fún anabi òun náà ní al-Qur'an sallallahu alayhi wa sallam al-Qur'an tó lọ́n sọ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam sọtorí bẹ́ẹ̀ ẹnì yóò tó bá fẹ́ ìyàwó rẹ̀ nígbà tí ń ṣe nǹkan sùn lọ́wọ́ tàbó sì bá lò níbi tó ti ń ṣègbọ̀nsẹ̀ ẹnì èpè ni ó dẹ̀ ti kó sínú lérí ìyá yìí bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ sọ́dọ̀ dàgbìgbà àti awòràwọ̀ awòràwọ̀ àgbáyé àbẹ́ni tó lóun mọ ẹni ó jí nǹkan yọ̀ọ́ wá lọ béèrè pé àrí nǹkan mọ́ta <laughs> ẹ lè sọ bí wà àbí lọ sọ fún yẹn ohun tí ó yẹn bá gbà kó ni ó ti ṣe sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ wọn a máa kó sínú ẹ̀ṣẹ̀ tá à ń sọ yìí nítorí ìmọ̀ wọn tó kéré nítorí ìmọ̀ wọn tó kéré àti pé wọ́n yé sì gbọ́ mímọ̀ òun ni Abu Darda radiyallahu ta'ala oníkún àìlèmọ̀ tí wọ́n lọ jẹ́ onímọ̀ àbẹ́ni tí wọ́n máa kẹ́kọ̀ọ́ mọ̀ àbẹ́ni tí wọ́n máa tẹ́tí sí mọ̀ ó wọ́tá àlàkà kọ́ àpàdà parẹ́. talẹ́lẹ̀ karùn-ún ẹni tí onímọ̀ tí ọ̀kọ́ mọ̀ bàbá kò kéwù kò béèrè wọ́n ní kò béèrè yóò ti ṣe la akéwù àbéèrè kálífìlà onírun kò láàwẹ̀ iná nílé rẹ̀ kò kò láàwẹ̀ iná nílé rẹ̀ kò béèrè yóò ti ṣe la. karùn-ún ni kò nífẹ̀ẹ́ láti ẹ̀ ti lò mọ̀ torí bí òpin dandan fún ẹrú kún túbá nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àti àtúnṣe àbí ọlọ́run ọba sùpánà ó mójú kó fún wa níbi ohun tá a ti ṣe ńlá ìmọ̀ kan ó sì là wá níbi èyí tábà tún lòun lògbé sí ayé wa tó a tún wá tẹ̀síwájú nọ̀rọ̀ rìbà òun ni ó abala kejì ní àsìkò tí ó kún fún wa tòtò níbẹ̀ ká sọ́ra fún ìyapa àlòkìyà ẹ̀ṣẹ̀ máa ṣe ìkórìjọ báyìí ìkórìjọ báyìí anabi sallallahu alayhi wa sallam nínú hadith ali ibn talib wọn ni amílẹ̀ lọ fẹ́ yàwó yín níbi tí wọ́n ti ń yàgbẹ́ o nídìí yàgbẹ́ o nítorí pé fa inna allaha la yastahyi min alhaq ọlọ́run ètí yóò dodo ilé ẹ̀kọ́ ẹlòmíín lé ní ọ̀rọ̀ àlùfáàǹsá wo ni wọ́n ń sọ yìí èyí sọ̀rọ̀ àlùfáàǹsá o ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ tó bá àrìyànjẹ́ rí nìyí àwọn rántí ìgbà kan tá a fi máa ń gbé wá sí káàkiri àwa gbé wá sí lọ sí ọ̀dọ̀ ọ̀kan náà àwọn bàbá kan ní ìsẹ̀mí ilé wọ́n ti pẹ́ o wọ́n ń pè bàbá yìí lọ́mọ ọ̀yá ọkọ lé kòkòrò ní ìsẹ̀mí ilé ẹ̀yin mọ̀ mi àbí ilé yẹn lọ ga jù ní gbogbo ẹ̀yìn ọ̀dọ̀ wa mẹ́rin orí àpáta àwọn ọkọ sí yàrá tí ń bẹ ń bẹ wáyà lónìí dúró ẹ̀ ní tọ́pọ̀ dé so èyí ti wí nǹkan sọ̀rọ̀ twenty years a ti tó bí yóò ti fẹ́ súnmọ́ tá a ti a máa ń gbé wà sí káàkiri àwa gbé wà sí lọ síbẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí mẹ́nu bá wọn tó ní ṣe pẹ̀lú àwọn àkàmù làhàìdì bàbá yẹn wá ní á nígbà tá a sá parí lẹ́jọ́ ní á bí mo nífẹ̀ẹ́ yẹn àfa yìí ṣùgbọ́n ẹ ṣeun tó dùn mí lónìí kí la ṣe bàbá nígbà tí wàá sọ̀rọ̀ ẹ̀ tó bá mú kí sàkẹ́ ẹ̀ yóò á ṣe kíní kan bọ́bì kan ẹ̀ wá mú kíní kan kí ló ń tẹ̀ sọ̀rọ̀ ìsọkúsọ fẹ́ẹ́ nu bọ́sálásí.

ló máa rẹ ní kákàkàkàkà ní gbogbo wọn ní oṣù lọ ìyẹn nìyẹn gbọ́dọ̀ ti kiri ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún tó ẹdírọ mi ti àádùn fẹ mẹ́nubà níwọ̀nba àkókò wa èyí tó ṣe fa ní.